bí ìlú yìí ṣe ní ìṣòro ètò ààbò tó síbẹ̀síbẹ̀ ìlú kan ń bẹ tó jẹ́ wípé wọn ò lọ́lọ́pàá rárá wọn ò ní police station àwọn ọlọ́pàá kankan ò sì sí tó ń ṣiṣẹ́ láàárín ìlú yìí. káwa ní àlàáfíà àjọyọ̀ pẹ̀lú yẹn ká ní police station tiwa. ẹ gbọ́ mi báwo ni wọ́n ṣe ń ṣe tí wọ́n fi wà pẹ̀lú nínú ààbò bó tiẹ̀ jẹ́ wípé àwọn fúlàní darandaran máa kọjá wá sínú ìlú yìí ṣùgbọ́n síbẹ̀ àtọ́ba àtàwọn èèyàn yẹn jòdì mọ̀ pé inú ìfọ̀kànbalẹ̀ làwọn ń gbé nílùú náà ọgbọ́n wo ni wọ́n ń dá sí i. ní láti ṣàjọ pé ara sunday kan tó pa àwọn àlù rẹpẹtẹ ẹ̀tọ́ gbé nípìnlẹ̀ mi wọ́n sọ̀rọ̀ pọ̀rọ̀ um, àwọn màálù sí màálù. àwọn fúlàní. tọ́lọ́ba alágbára ni túlù kò bá sọ pé òun pàṣẹ o màálù tó wọ́n gbé ẹ̀ kó lọ kó lọ ó mà lọ́nà yẹn kì í ṣàbà ó lágbára pé làgbọ́lọ́ba màálù àti máa kó màálù àti báyìí má kó wa mọ́ wọ́n ti kó wa má gbogbo má sọnù ní wọ́n ti wọ́n sọnù ní yẹn pé àṣà wa àti ìṣe wa a gbàgbé àwa ò bíbélì mi gbé lọ́wọ́ a ò Quran mi gbé lọ́wọ́ ọba ìbílẹ̀ mọ́nbélé tó mọ ètò ètò ìlú. ìlú tá à ń pè ní orílẹ̀ òkò. tí ẹ̀sìn tàbí tí ẹ rà fún wa tá à ń pè ní kristian muslim ó wà wọn bí agba àwọn gbọ́ bíntín náà ti délẹ̀ délẹ̀ ṣùgbọ́n tá a gbàgbọ́ nínú ìbílẹ̀ ju ẹnu náà ẹ̀sìn lọ tó ló kò bá sọ pé lónìí yóò èèyàn kan bẹ ní lábílẹ̀ gbọ́dọ̀ súnbẹ́ o àwọn òbí tó kó kó súnbẹ́ àṣẹ yìí wà bẹ́ẹ̀ dọ́là torí pé àwọn ọ̀lọ́ mọ́ba lẹ́kọ̀ọ́ ni o àwọn ọ̀lọ́ mọ́ba ní ṣọ́ọ̀ṣì o àwọn ọmọ mọ́ṣáláṣí o amúnibí tí ìbílẹ̀ ti pè é nílùú ọ̀dọ́ àwọn àbúrò àṣà àti ìṣe òun ló jẹ́ kí ẹ̀rù wà má jókòó sẹ́nu ọ̀nà lójó bá rọ̀ ọ̀nà jókòó sẹ́nu torí tí àrà bá sán tó máa ti kó máa bá fẹ́ tẹ má jókòó sórí ọlọ má jókòó sórí odó bẹ̀tẹ̀ ọyọ́ ọmọ òye wá pẹ́ kí ló fẹ́ ṣẹlẹ̀ má lọ tíráyà má lọ tíráyà bí o. ń bẹ̀ yín èmi ọba àgbọ̀lá èlé yà yìí kẹ́ ẹ jọ̀wọ́ darí gbogbo àwọn oore ọ̀fẹ́ tọ́lọ́run fún yín kẹ́ ẹ láǹfààní àti wá lò fún ìlú bàbá yìí. Ọlákúnlé Fásùgbà ló kọ́ mi ẹ máa bá wa kálọ. Yorùbá Gidi TV. ọkùnrin ilé àsìkò yìí ó kábíyèsí ọpẹ́ fún wa kábíyèsí. ọba kí ọ Kúnlé Fásùgbà ló kọ mi ìkànnì Yorùbá Gidi TV láti wá a máa ń ṣàbẹ̀wò sáwọn lọ́balọ́ba káàkiri nílẹ̀ Yorùbá ohun tá a mú lọ́kùnkúndùn ní ìdàgbàsókè àwùjọ wa àti àṣà bí ò ṣe ní parun lára àṣà wa sì ni àwọn iṣẹ́ tá à ń ṣe nílẹ̀ yìí láti gbà pípẹ́ wá tá a retí pé kó ti fẹjú dáadáa láti mú dàgbàsókè bá ìlú wa jù báyìí lọ so ìdí nìyí tí màá ṣe máa béèrè àwọn ìbéèrè oríṣiríṣi tí ó jẹ́ kí ọ̀pọ̀ àwọn èèyàn tí ò tiẹ̀ gbọ́ nípa orílẹ̀ òkòrí kí wọ́n nímọ̀ sí nípa ìlú yìí àwọn onílé iṣẹ́ àwọn náà á fi mọ̀ wípé ìlú kan wà tó ń jẹ́ orílẹ̀ òkò ìdí tí wọ́n ṣe lè pinnu láti wá gbé iṣẹ́ wọn wá síbí. ẹ kú àbọ̀ sórí ètò orúkọ mi ni agboola. Èlíjà Ṣúgbàyí olóko orílẹ̀ ògùn. ẹ ṣé kábíyèsí àwọn ìlú nílẹ̀ Yorùbá hmm. Ifá ni wọ́n fi tẹ̀ ẹ́ dó ǹjẹ́ bẹ́ẹ̀ náà lórí fún orílẹ̀ ògùn àti pé àwọn ìtàn wo ló rọ̀ mọ́ ìtẹ̀dó ìlú yìí. nílẹ̀ yìí láti Ifẹ̀ so a ní àwọn ìlàkọjá gbogbo kó tó di pa àwọn bàbá débi ṣé à ń gbọ́ mi. àgbọ̀yé kábíyèsí. so kì í ṣe ibi tá a wà yìí gbogbogbò ní orílẹ̀ òkú tẹ̀dó sí tẹ́lẹ̀ ẹ ti kan ibẹ̀ lẹ́yìn báyìí nígbà tẹ̀ ń bọ̀ lọ́wọ́ ọ̀tún ibẹ̀ yẹn ni òkú tẹ̀lú sí tipẹ́ tipẹ́ so eighteen twenty seven ni wọ́n ṣí kúrò ń bí yìí láti lọ forí pamọ́ sí Abẹ́òkúta ṣé ń gbọ́. àgbọ̀yé kábíyèsí. so wọ́n pàgọ́ sí ibì kan tó ń pè ní àgọ́ òkú. so after forty years tí wọ́n débẹ̀ wọ́n fún wọn lóore ọ̀fẹ́ pé kí wọ́n jẹ ọba nígbà tí wọ́n ṣàlàyé fún wọn pé ọmọ ọba làwọn láti ilé so ní orílẹ̀ Èkó ń bí a ní abúlé tó pọ̀ tó ń tó ń parapọ̀ ń jẹ́ orílẹ̀ Èkó ó ti o nǹkan bíi forty six ogójì ó lé mẹ́fà lábúlé yẹn tẹ́lẹ̀ but lọ́wọ́lọ́wọ́ ń sìn mẹ́ta ó lé lọ́gbọ̀n òun ló dẹ̀ ṣe function báyìí oníkàlùkù ní báàgẹ̀ tiẹ̀ tí wọ́n wà lábẹ́ olóko olóko. iṣẹ́ wa tí a yàn láàyò ń gbé ní iṣẹ́ ọ̀gbìn ká gbin kòkó obì àgbàdo ẹ̀gẹ́ iṣu kòkó tomato ata aṣọ́gbìn ẹ̀dàdà mi yẹn lóore ti iṣẹ́ tá a ṣe mi. mo kẹ́yìn olóòtú ní àkọ́kọ́ orúkọ mi ò yí padà orúkọ mi ni ọlákúnlé ọlálẹ́kan joseph eh, kábíyèsí ẹ̀dá pẹ́ lórí ọ̀tá pẹ́rẹ́sẹ̀ ẹ̀rọ̀kọ̀rọ̀ máa pọ̀ sí eh, olùrànwọ́ ṣẹ́ẹ̀bì kábíyèsí kan ti jẹ dókítà bàbá wa Hùsẹ́ẹ̀nì Ògúnṣọlá lẹ́yìn ìgbà tí yẹn papòdà èmi ni mo jẹ adelé olókòfin lóko ìgbà tí ọ̀rọ̀ bá ṣọ́kàn láti fi káyọ̀ ọba ọlọ́run bá kó ló gbà fún wa láti yan bàbá wa èlíjà àgbọ̀nà ṣùgbọ́n ẹ̀gẹ́ bíi new olóko of olóko ṣùgbọ́n ẹ sọ púpọ̀ díẹ̀ nínú ọ̀rọ̀ olóko olóko nígbà bá ṣe sọ a ní abúlé tó pọ̀ púpọ̀ wábẹ̀ látòrí wọ́n ti wọlé ògúnlẹ́yẹ àtọ̀bà ògúndì ṣìlàlú tó táyọ̀ egúndẹ̀bí ẹ̀bọ́dà olúwo àjànà ṣàṣàwò èèṣàn james ìjòkú ajégúnlẹ̀ òkò kúra aláfọ̀n ikúkú kájọlà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn abúlé náà pọ̀ ọ̀pọ̀ apààlà pẹ̀lú ọ̀yọ́ state lẹ́yìn abúlé ìjò apààlà pẹ̀lú ọbáfẹ́mi local government lẹ́sìrẹ́sì lọ́hùn àwa pààlà pẹ̀lú ìjọba tàwa nínú ẹ̀ ìjọba àríwá rẹ̀ mu Takoradi Muhammad ìyẹn ni Ìṣaràgbé nígbà yẹn lọ́hùn àpàlà pẹ̀lú àgọ́ ìwòye sọ̀túnkálẹ̀ àárín ìlàwà ìdàgbàsókè ìlú kárígbọ́lọ́wọ́ lọ́wọ́ bá kárígbọ́lọ́wọ́ lọ́wọ́ bá kárígbọ́lọ́wọ́ bàbá wa Àrẹ̀mọ Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà the former governor of Ogun State olóko ṣe àánú fún wa lórí okòó bí tó wà pé ah, ìlú tó wà ìlú kan wà lórí ní ògùsọ tí ó sì náà olówó ṣe náà fún wa pẹ̀lú transfọ́fà mẹ́fà láti fìdíwọ́ tí lọ dé ajégúnlẹ̀ iná yẹn á lò ó lò fún pé bá two years ọdún méjì gbàgbó tí iná yẹn ò ṣẹ́jú tí gbogbo àwọn tó wà ní ìgboro padà wá sílé pé àwọn dúpẹ́ o bó nígbà tí ọba fi gbà tó bá ní ìṣòro díẹ̀ láti wà ìlú òkùnkùn fún sixteen good years tó tù sí náà mọ́ àwa ìlú tí ọlọ́run kádàrà tá ń bá bàbá wa olóògùn òfin olóògùn ṣe àwa ta nífẹ̀ẹ́ ìlú tí a gba ìpè ọlọ́run àṣetò dára fún ara wa ń dáwọ́ ni o tàbí ṣe gírédàn náà ọ̀tá ló lajú rẹ̀ ṣùgbọ́n ọlọ́run bá kó síjọba nínú kábíyèsí yá sọ́gẹ́ bí bàbá ọgbọ́n gbàdúrà àti kọ́lẹ́tà síjọba a ṣe gbogbo ẹ̀ ọ̀nà táwọn là máa gbà ṣùgbọ́n ọlọ́run àrùn àlọ́wọ́ láti láti kàn ṣàlù fún wa. lẹ́yìn àníyàn kan níyàn wa níyàn wa tó jẹ́ òní aṣíwájú olóko lónìí Reverend Sam Sadegberga ó gbìyànjú àti secondary school ní ìlú kọ̀ọ̀bí you have only one secondary school ẹ̀yọ̀ kọ̀ọ̀ṣọ́ náà ní ìwé iléèwé gíga òun ló tún wá ṣe láìpẹ́ síbẹ̀ pé ọmọ àti tún mẹ́ tọ́lẹ̀tì fún wa ń bẹ̀ bẹ́ẹ̀ fún àlá ṣe fún àwọn ní àjàmẹ́bà tó wá ṣe kọ̀ọ̀gá náà síbẹ̀ kọ̀ọ̀gá dẹ̀rọ̀ èyí náà tí mo jẹ́ etí ẹgbẹ́ òlẹ́nu yìí èmi náà kọ́ ṣọ́ọ̀bù lọ́kọ̀ ṣọ́ọ̀bù thirteen mẹ́tàlá mo kọ́ fún ní ọjà ìṣan àràárọ̀ òrè lóko tó rà lọ́jà bí adẹ̀nẹ̀ tọ́lá sùn mẹ́fà ní orí lóko ẹ ṣe ni ní mi ò kábíyèsí onílò sọ déètì yẹn onílòkò ti ní chairman tọ́lẹ̀ ní kásọ̀rọ̀ mẹ́wàá ló lókùtà dádúró gẹ́gẹ́ bí local government gẹ́gẹ́ bí local council ogun tó ṣẹlẹ̀ nígbà kan táwa ò tí ì gbòjú táwa ò tí ì dàyé tí olóko lè sọ òun ló kàn zoomu gbogbo nǹkan yẹn tẹnipẹ́ni wọn lọ́ba o ojú ò que kíkótó ẹ̀ kó parun tẹnipẹ́ni wọn lọ́ba pé o sì dùn lóko lónìí gbogbo tí alẹ́ o ń ṣèlú ọlọ́fi kẹwa ẹ bá rọ tó fẹ́ tó fẹ́ dáníṣẹ́ sílẹ̀ ilẹ̀ wa gbẹgbẹ sukuu ìlú wa ilẹ̀ wa o ani o ilẹ̀ o ẹsẹs o lábẹ́ o lóko o sọ̀rọ̀ o ọ̀rọ̀ o kan o bíríjì o í o báyìí ó ti expired kódà ìjẹta kábíyèsí pàṣẹ pé ọ̀fẹ́ káwọn trump máa borí ẹ̀ mọ́ because ọ̀wọ́ láyé kó lọ kó láti tàlàfẹ́ pé ló wà ti bá adókùn náà sọ̀rọ̀ ìjà ó ti present ẹ̀ ní national assembly ó ti present ẹ̀ so ó ní kọ́lá ṣe ń rí fà díẹ̀díẹ̀ so tó bá ṣe kàn tó bá kúlẹ̀ káàtó àwọn olè sọ because tó ṣe tó dára yẹn la máa sọ kí kábíyèsí sọ̀rọ̀ kábíyèsí àwọn àti máa sọ lẹ́yìn kábíyèsí òun ni aláṣẹ wa ó dẹ̀ ti ń gbèlú yìí láti kọ́ bí ọgọ́rin ọdún sẹ́yìn tó wà yìí ó mọ̀ ní ó mọ̀ o ó bá lọ apàdà wa tó bá lọ apàdà ẹni pé kò gbàgbé ilé òun ló wá fi kọ́ àwa náà sẹ́ni ibi lé ní so ọlọ́wà ni ọ̀rọ̀ àṣà àti ìṣẹ̀ṣe báwo ló ṣe gbilẹ̀ tó ní ìlú yìí ẹ bá bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ yín. àdúgbẹ́ ọ̀rọ̀ àṣà pẹ̀lú ìṣèlú wa kọ̀mọ̀ tó lọ dé ní ìlú alùpùpù yìí ẹ̀ ló ní ṣọlá ṣóyínká àpẹẹrẹ orílẹ̀-èdè ìṣèlú wa pẹ̀lú gbogbo ọ̀rọ̀ ètùtù wa ọ̀rọ̀ déédéé tí ó sì lẹ́rọ̀ sí gbọ́mọ àwọn ọdún ìbílẹ̀ wo ni ẹ máa ń ṣe ní ìlú yìí àwọn ìlú kọ̀ọ̀kan máa ń láwọn ọdún ìbílẹ̀ tí wọ́n. bẹ́ẹ̀ a máa ń lébi a ṣe ewu a ṣe gbòǹgbò àwọn kan ṣe ẹgbẹ́ àgbẹ̀ ẹlẹgbẹ́ alárabó olífàájì olóògùn ń bọ̀ gbogbo ìlà ń gbìyànjú tí kò sì gbà tó lọ dédé. ẹ ṣeun púpọ̀. ẹ ṣe báyìí ti àfikún lọ́rọ̀ ọ̀rọ̀ àṣà tí í olókòfin olókòó kábíyèsí nígbà tí ifá mu tó yàn ó wọ gbèbí ó bá ìlú jẹ ó bá ìlú mu kò gbàgbé àṣà àwa ò jọba bíbélì mo gbé lọ́wọ́ àwa ò jọba quran mo gbé lọ́wọ́ ọba ìbílẹ̀ pọ́nbélé tó mọ ètò ètò ìlú kábàbà jẹ ọba ní orílẹ̀-èdè ó ní ìgbéga máa ń gbé lẹ́yìn tí ó bá ti fà kalẹ̀ tó fà kalẹ̀ wá wá kàn sí àṣà torí a gbọ́dọ̀ ṣe òwò àwọn obìnrin wa bá wọn ní jáde àwọn aṣòjọ méje ìtutù làwọn ń ṣe nínú ìlú o arúgbó pọ́nbélé tí abẹ́ bá bẹ́ mọ́ o tàbí ìsàgbé fàṣẹlẹ̀ á da ọjọ́ ọdún fàyà la máa ṣe á pè náà ló ń ṣe òwe tutù ìlú a máa ń ṣe a máa ń ṣe bẹ́ẹ̀ kan lọ́dọọdún la fẹ́ lọ bọ̀ orílẹ̀ ibi tí kábíyèsí ọ̀rọ̀ yìí ní ẹgbẹ́ tí a kọ́ dé sí gbàrà ibẹ̀ là ń pè ní orílẹ̀ lónìí ìtújọ́ máa ṣe ní ọdọọdún àgbo làbá mú lọ obìnrin bá wọ bẹ ọkùnrin nìkan ni ṣùgbọ́n obìnrin máa dáwó tá a bá ṣe ẹ̀ka tó máa ń ṣe onílòkòdè ìyẹn ò kì í ṣe ti a ò ti ìbílẹ̀ nìkan ìyẹn ni pé gbogbo ẹ̀ tí jẹ́ kírísítẹ́nì tí jẹ́ mùsùlùmí àwọn parapàdé ṣe pé orílẹ̀ òkò because àwọn kan wà nípa òkè ìjẹbọ ẹbọ dẹrẹ tó tún ti ń sọ kò tí ì wa wọn ní àwọn òkè ìjẹ apadárí tóbi lọ́wọ́ ẹ lójú ẹ̀rọ wọn lọ́pàá tí wọ́n dà orí ẹ̀rí. <laughs> lẹ́yìn ẹja. lẹ́yìn ẹja àwọn ọkùnrin yẹn náà kò tó sọ. wọ́n ju wọ́n ju lọ́rùn. wọ́n ti rà ẹ̀ sọ kó di eléyìí apẹ̀nà ló máa ń náwó sí. àdédé. ẹ̀hẹ̀ máa ń gbogbo ẹsẹ̀ pátá la ṣe lóko àti wọn aṣọ ọdún kan tá a máa ṣe pé ògùn àjọbọ aṣọ lóko bí lẹ́ẹ̀kan lọ́dún wọn ṣe náà so ní ọ̀rọ̀ ẹ̀sìn yẹn àwọn olóko agbàgbọ́ nínú Ọlọ́run ọba gan pé ọlọmọ ló dá wa ní àwòrán ara títí ẹ tí ẹ ṣe tàbí tí tí ẹ rà fún wa tàbí ní kristian muslim ó wà wọn bí agba àwọn gbọ́ bíntín náà ti délẹ̀ délẹ̀ ṣùgbọ́n tá a gbàgbọ́ nínú ìbílẹ̀ ju ẹni ọ̀dà ẹ̀sìn lọ. ẹ wo bàbá alátẹ̀dúndókò tó kò lóra ó ní máa ń bọ nínú ọjọ́ ní ọjà ó máa bọ ajé pé èrò wá o èrò so bẹ́ẹ̀ni tó bọ̀ sí wáìtì ni ẹ ó fẹ́ ó fẹ́ tó fẹ́ ṣètò láìpẹ́ yìí bá kúrò bí kẹ́tọ́ kúrò bí inú wa dùn bẹ́ẹ̀ ti lè wá fún àsìkò àwọn ẹgbẹ́ ìdúpẹ́ bí ẹ̀bá wa láyé a sì rògbà náà wá àwọn nǹkan kéékèèké kan tó tún kù láti pé bórí ló kò ṣe tó yìí ó yẹ ká ní police station tiwa bí ìjọba bá lè mọ̀ wá lọ́wọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti béèrè fún security pé báwo ni àwọn security káwọn àlàáfíà ló tọ́ pẹ̀lú yẹ ká ní pòlíìsì ẹ̀ṣọ́ tiwa nílùú máa ṣàkíyèsí àti ohun tó ń lọ nílùú fáwọn ìjọba kọlọ́ǹkó náà wà lọ́wọ́. bí ìlú ìṣèwà tí ò sọlọ́pàá yìí báwo ni ẹ ṣe ń ṣe táàbù yẹn fi dájú táwọn èèyàn fi ń gbé ní àlàáfíà nínú ìlú tí ò lọ́lọ́pàá. lẹ́yìn ọlọ́run ọlọ́run ọba ni ọlọ́pàá ò pé méjì ọ̀ṣọ̀ṣọ̀ bàbá wa ti ṣètò yẹn káwa tó dé ayé ni wọ́n ní àní àwọn ẹ̀ṣọ́ aláàbòtá náà lò á ń lo ọdẹ ọdẹ ìbílẹ̀ ọdẹ ìbílẹ̀ tó yẹ pé ní nǹkan bíi seventy eighties tẹ bá gbé kòkó yìí sí títì mẹ́ẹ̀ máa ṣe. ọdẹ ìbílẹ̀ yẹn orúkọ tí wọ́n pọ̀ ń gbà yẹn kábíyèsí bí gbogbo orúkọ tó máa ń pè ọgbà yẹn bàǹjìní wọn bọ̀ ní bàǹjìní tí o bọ́ ní bàǹjìní ọlọ́kọ mẹ́rin wọn ti sáyé dànù torí wọn bàbá fèrè sí wọn lọ́ra aṣẹ ń bẹ ìpè wà wọn ti bẹ fún alábọ́lọ́gbà àwọn àwọn wọn kò jọ mi àṣẹ wà nínú bàbá wa so bàǹjìní là ń mẹ́ǹtẹ́ ìdí ọ̀la lórí bàǹjìní wọn sọ ọkọ dìde wọn làwọn. OPC gbogbo tó ń bí yẹn abẹ́ bàǹdì wà ló wà lábẹ́ ìṣòro olókòfòkò tó lókòfò á sọ pé lónìí yóò èèyàn kan bẹ nínú abúlé gbọ́dọ̀ súnbẹ o wọn ò gbọ́dọ̀ kókó súnbẹ àṣẹ yìí wà bẹ dọla torí pé àwọn ọlọ mọba lẹkọọ ni o àwọn ọlọ mọba ní ṣọ́ọ̀ṣì o àwọn ọlọ mọṣáláṣí o amú níbi tí ìbílẹ̀ ti pè é kò yẹ sìn yìí bẹ́ẹ̀ bá kẹta lọ́mọ ní ṣọ́ọ̀tà lọ́mọ ṣáláṣí ẹ àmọ́ abẹ́hẹ́ díẹ̀ torí àgbàgbọ́ nínú ọlọ́run ba àgbàgbọ́ nínú ìbílẹ̀ ẹjọ́ kan èèyàn kan wá síbí ó lóun pásítọ̀ ó ní wọn ìdáwó owó orò àwọn sọ pé òkè lábìínú adẹ kábíyèsí dẹ pàṣẹ ṣọ́ọ̀ṣì yẹn o ẹni kí ni gbọdọ̀ lọ ṣọ́ọ̀ṣì yẹn o torí pé òtún gbó ṣọ́ọ̀ṣì lọ́wọ́ àwa olóró òwò akọ̀tọ̀ ọdún ọ̀gbọ̀dọ̀ dáwó orò ọkùnrin tó lọ ṣọ́ọ̀ṣì náà àpẹẹrẹ ni níletò kankan ní kábíyèsí ní baálẹ̀ sí tọ́ ní kòtò baálẹ̀ ní every four five days lábúlé mi ṣe ilé yìí o mi ilé yìí o so ojú kára wa mọ́ àwọn tó ń bá gbégbé irú àwọn kútọ̀ mú ìrọ̀rí irú wọn ṣe la ṣì ilé fún wọn tó bá ti di rẹ́gísítà ara ẹ̀ lọ́dọ̀ baálẹ̀ ẹ̀ ká mọ̀ pé ògbà wa ń gbé so ẹ tó ní rúùtù ẹ tó bá ti lókun ó lè ṣètò bá wù so ètò ààbò yẹn ọlọ́pàá fúnra wọn tó jẹ́ ọlọ́pàá ṣe ni wọ́n wá kẹ́kọ̀ọ́ lára wa ní pé à ah, in fact orílẹ̀ òkúdúró ọlọ́pàá tó lójú wa o aṣẹ ò kúrò lẹ́nu aláṣẹ ọlọ́jọ́ kúrò bẹ́ẹ̀ lágbọ́lọ́ bẹ́ẹ̀ kúrò bẹ́ẹ̀ lágbọ́lọ́ bá so ẹ̀rù wà ẹ̀rù tí ò sì mọ́ wọ́n sọ̀rọ̀ pọ̀rọ̀ àwọn màálù sí màálù àwọn fúlàní tọ́lọ́ba alágbára ni túlù kò bá sọ pé òun pàṣẹ o màálù tó wọnú gbẹ kó lọ kó lọ kó ni kì í ṣàbá o lágbá pè lágbára ọba màálù àti má kó màálù wá síbẹ̀ yìí má kó wá mọ́ ọ ti kó wa má gbogbo má sọnù ni wọ́n ti sọnù ni yẹn pé àṣà wa àti ìṣe wa a ò gbàgbé bẹ́ẹ̀ nígbà táwọn ọ̀rọ̀ Yorùbá pọ̀ sí àmàlà àwọn oríṣiríṣi ẹ̀yà tó ń wọ àárín wa ló ń fa àwọn kùdìẹ̀kudẹ tẹ́ ń wò yẹn ní nàìjíríà lápapọ̀ òṣùwọ̀n fún wa sí ilẹ̀ yorùbá ilẹ̀ yorùbá tó bá dé bàbá bẹ̀rẹ̀ sọ̀rọ̀ tó bá dé ọmọ ọkọ kò tí ì sí so ààbò onínáfọn ọlọ́mọ ọlọ́fọn ló fẹ́ yẹn tí a lè nílò títí di ọjọ́ òní ikú òní ẹgbẹ́ bàbá wa àgbọ̀lá àkànbí bíjà ìlú olókòkò pàtó báyìí làgbọ́dọ̀ náà tó náà bá ń lọ yorùbá ló gbéra ẹ yorùbá là ń sọ ọ pásítọ̀ àti ọmọ kiri yorùbá là ń sọ ọ adijọ ṣeré kéré kan mẹ́rin náà kákan mi kékeré kan kábi dára o báwo pé ó wà lẹ̀ àmọ́ ìṣòro yorùbá pé àwọn òdáwò yorùbá dára àtúbọ̀ àtú wọlé ọjọ́ ìwọlé sí àwọn ní aṣọ́jú olóògùn inú ìdẹ́làbí wọn sí kó tó di pásítọ̀ náà lè wọ́n lè sọ wá pé náà lè pásítọ̀ yẹn o àti àti ṣe lọ́sí àwọn ìjọ sọ bá jẹ́ pásítọ̀ chọ́ọ̀chì wọn á ṣe zò yẹn nílùú ọ̀tá wà nígbà yìí àṣà àti ìṣe òun ló jẹ́ kí ẹ̀rù wà má jòkó sẹ́nu ọ̀nà tó jòbá rọ̀ ọ̀nà tó sọ yẹn torí tí àrà bá sán tó máa ṣe kó máa bá a fẹ́ tẹ̀ má jòkó sórí ọlọ má jòkó sí odó bẹ̀tẹ̀ ọyọ́ ọmọ òye wá pẹ́ kí ló fẹ́ ṣẹlẹ̀ má lọ tíráyà wọ́n tíráyà ṣọ̀ǹbù eh, ń bẹ ẹni ní láti àjọ pé ara sunday kan tó pa màálù rẹpẹtẹ ẹ̀tọ́ tó nípìnlẹ̀ mi ìgbà pẹ̀lú ọlọ́mà pé àbọ̀ ọlọ́mà pẹ̀lú wa ọba bẹ́ẹ̀ bí a ti ṣe ń sin ọlọ́run ọba a ṣe ń sin náà àwọn kírísítẹ̀lì ọkọrin kan wọn ní olúwa ń ṣe rere bí ìtàtijọ́ àwa la ò sí bàbá bí ìtàtijọ́ ọ̀tún bá kálẹ̀ the holidays àwọn kírísítẹ̀lì ọmọ àti àjẹbá wàásù wọ́n ní ẹ jọ̀wọ́ ẹ bá wa ṣe ẹ jọ̀wọ́ ẹ bá wa ṣe o tó nípa tó nímọ̀lẹ́ agogo ṣọ́ọ̀ṣì ìlú ẹ bá wa ṣe nígbà tó yá wọn ní babaláwo ẹ yẹn jẹbọ hmm. níta jẹ bàbá mi ti jẹ tó wà lára ẹ ló mí sọ pẹ̀lú gbogbo tó wà mí sọ kó tọ̀ sọ́ra ìyá mi kí àmì tẹ́lẹ̀ gbé jáde gbé mi jáde àti wàá tó kó lè ṣe ṣe pé kó lè rí bẹ́ẹ̀ mọ̀ nílẹ̀ wàá ń bí onílòkù we are under Lemon local government but Ẹ̀gbá là ń sọ bí ṣe ni ọlọ́run kẹwàá gan gbogbo ọlọ́run fi kẹwàá àwọn ẹ̀rọ ń bè lọ́wọ́ lọ́ba ní tí iná mọ̀nàmọ́ná ti títì iléeṣẹ́ ńlá tó lè wọ̀ wí. ẹ káàbọ̀ sáré wa Reverend Adégbóyèga yóò ti tó ọdún mélòó báyìí tí wọ́n ti ń jọba ní orílẹ̀ òkú. bàbá tí ó bí ní first olóko ọ̀fọ̀ ilé o that was uh, nineteen fifty three. ẹ ṣeun kábíyèsí tá a bá ní ká wò ó a ṣàkíyèsí pé láti ìgbèríko ni oúnjẹ ti ń lọ sí àwọn ìlú ńláńlá. Ńlá báwo ni iṣẹ́ ọ̀gbìn ṣe fẹsẹ̀ múlẹ̀ tó níbí báwo ló ṣe rọrùn tó àkọ́wọ́tì wo làwọn tó wà nípò tó lẹ́nu lẹ́ẹ̀kan àti àwọn tí wọ́n jẹ́ ìjọba tí wọ́n ń fún yín nílùú yìí. tó lórí ọ̀rọ̀ iṣẹ́ ọ̀gbìn tá ìjọba ń gbìyànjú agbára wọn gẹ́gẹ́ bí a ṣe mọ̀ tí ìlú rí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ṣíṣe iṣẹ́ oko wa ń bí eh, ẹ̀jẹ̀ la fi ń ṣe ìyẹn túmọ̀ sí pé ṣe la ń lora sí a máa ń ṣàkó pẹ̀lú àdá paná ọkọ́ lóríṣiríṣi la fi ń ṣàgbẹ̀yẹ ń bí báyìí ṣé ń gbọ́ mi. àgbọ́yé. so a dẹ̀ ní àwọn ọjà ń bí àti ládùúgbò tí à ń kó àwọn èrè wa lọ so bí ọjà ìṣara ajébọ ògùnmákì àmà ń nọ máa mọ̀mọ́ náà bíbá ẹ̀ ní tòsí àgbọ̀ yìí tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nípa pé bóyá láti máa bá wa fọwọ́ tì í látọ̀dọ̀ ìjọba wọ́n ń gbìyànjú agbára wọn ṣùgbọ́n asáàmù la wọ́ sí wọn pé kọlọ́run ọba túbọ̀ bá wa jẹ́ kán lè túbọ̀ ràn wá lọ́wọ́ sí kí iṣẹ́ ọ̀gbìn yẹn kó rinlẹ̀ dáadáa ń bí so ká láǹfààní àti máa sọ yìí kalẹ̀ lórí kọ́lọ́run Olódùmarè kó fààyè gbàjọba láti ràn wá lọ́wọ́. kábíyèsí ayé ó ti tó ọdún mélòó tí ẹ gorí àpèrè àwọn bàbá yín. kò tí ì ju bí ọdún méjìlá ẹ̀ tí mo gorí ìtẹ́ kò tí ì ju bẹ́ẹ̀ lọ láti ọ̀sẹ̀ eh, December twenty nine year twenty twenty three. I yes ọ̀túnṣe yà nígbà yẹn mo mọ̀ pé àwọn àfojúsùn kan máa wà fún yín nígbà náà àti ìwòye pé àwọn nǹkan tí ó wu ọkàn yín kó ṣẹlẹ̀ nínú ìlú yìí fún ìdàgbàsókè bí àwọn nǹkan wo ni èwo ni ẹ ti rí pé ó ti ṣeé ṣe. àkọ́kọ́ ọ̀nà ó yẹ wà ní yàrá gbájú ọ̀nà báyìí lẹ gbà wá ẹ ti láǹfààní àti rí kọ̀ǹdíṣàn ọ̀nà yẹn tó ó wù mí ó dẹ̀ wù gbogbo ìlú lápapọ̀ pé ká ní ọ̀nà tó ṣe é rìn ìwọ̀nba ètò iṣẹ́ ọ̀gbìn tí a ń ṣe ń bí ká láǹfààní àti pé kí mọ́tò lè máa wọlé gerege kókó lọ kókó ọ̀padà kó kó lọ kó kó wọn padà mo láfojúsùn yẹn pé kọlọ́run nínú àlè kó jọ kó bá wa ran ìjọba lọ́wọ́ láti ràn wá lọ́wọ́ lórí ẹ̀. so ẹlẹ́ẹ̀kejì ni lórí ọ̀rọ̀ iná electricity gọ́fìmẹ̀ntì ń gbìyànjú ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àfi kí aṣáàbàmì kásámà bẹ gọ́fìmẹ̀ntì náà ní wípé kán jọ̀wọ́ kán túbọ̀ ràn wá lọ́wọ́ lórí pé kí ọ̀rọ̀ iná wa kó lè kó lè dúró déédéé. ìta títan lọ́gbẹ̀ẹ́ yìí sì olóyè oṣù kó tó di pé àtàn eh, lólóyè oṣù yẹn olóyè ọdún tá a ti wà ní òkùnkùn bí kọ́lọ́ máa fi wá sókùnkùn o so wọ́n dẹ̀ wá ṣe iná yẹn just about I think one year mi bá ṣe mistake bí ọdún kan àbọ̀ ọdún kan àbọ̀ sẹ́yìn ṣá síbẹ̀síbẹ̀ náà ń sìn àwòdì nínà gbogbo transformer tí ó wà yìí gbogbo ẹni ti bàjẹ́ nítorí pé ọjọ́ ẹ̀ ti pẹ́ ọjọ́ ti pẹ́ táwọn transformer yẹn ti wà ń bí bàtà wá síná rìsẹ́ǹtì yẹn wọ́n kọ́ bí ẹni ṣàtúnṣe kankan kò lójú ṣe gbàṣà òṣìṣẹ́ lélẹ̀ so àádógún oṣù mẹ́ta tó ti gbogbo ẹ̀ ti pakọ̀ pátá. tàbá ń sọ̀rọ̀ nípa ìjọba lọ́pọ̀ ìgbà àwọn èèyàn máa ń fojú wo òkè téńté bíi kí wọ́n kí àwòrán Tinubu wá sí ọkàn wọn ìjọba ìbílẹ̀ àríwá rẹ́mọ ní ibí ní ìlú orílẹ̀ òkò ló sọlẹ̀ sí ó sì tún jẹ́ lábẹ́ ìpínlẹ̀ Ògùn sí ìjọba ìjọba ọmọọba Dàpọ̀ Abíọ́dún tó yẹ pàwọn ni wọ́n ń darí ẹ̀ mo sì mọ̀ pé àwọn kan máa wà tó jẹ́ pé láti ilé aṣòfin tí wọ́n wà ní àmójútó ibi eh, àti ilé aṣòfin ìpínlẹ̀ àti tàgbà eh, ìgbésẹ̀ wo lẹ ti gbé láti jẹ́ káwọn èèyàn mọ ìyà tó ń jẹ orílẹ̀ òkò ṣé wọ́n mọ̀ pé ìyà kan wà tó ń jẹ wọ́n lórí orílẹ̀ òkò nípa ọ̀rọ̀ iná tó rà láǹfààní àti mọ̀ wípé ó ti ń lọ bí ọdún fún odidi ọdún bíi méjìdínlógún eighteen years ni òfin síná rárá eh, níbi bẹ́ẹ̀ wáyà náà kọjá ń bí ṣùgbọ́n lóòótọ́ ẹni náà tàn fẹ́rẹ́ láwọn sáà kan kò tún tàn wọ́n bẹ́ẹ̀ láti láǹfààní àti rí kàwé pé gómìnà Dàpọ̀ Abíọ́dún àti aya wọn o wọ́n wá ṣe àgbékalẹ̀ wọ́n wá ṣí iṣẹ́ iná mọ̀nàmọ́ná oní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà fifty million naira electrification project ní orílẹ̀ òkò ṣùgbọ́n síbẹ̀ tó jẹ́ pé kò sí náà ṣé ẹ rí nǹkan sọ sí àwọn àlàyé mi yìí. ẹ ṣe púpọ̀ ṣe rí gbogbo ohun tí ó bá ti ń ṣẹlẹ̀ lórílẹ̀ òkú ṣe la máa ń gbà pé ti ọlọ́run ni ṣé ń gbọ́ mi. àgbọ́yé kábíyèsí. question of pé bóyá ọ̀rọ̀ iná ọ̀lú iná ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ ṣé ń gbọ́ mi. Eh, àwọn ìtẹ́ ń sọ yìí sìn ń ṣe làwọn gbàgbé àlejò ojúmọ́ pé kí ọlọ́run ó jẹ́ kí wọ́n rántí wa lórí ọ̀rọ̀ iná ń bì. ṣẹ́gbọ́n àdúrà yẹn la wà lórí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ lójoojúmọ́ lọ́mọdé wa lágbà mọ́ṣáláṣí wa ṣọ́ọ̀ṣì àwọn orí ìmọ̀ àwọn ìbílẹ̀ la lu aago pé kọ́lọ́mọba jọ̀ọ́ kíjọba kó rántí wa lórí ọ̀rọ̀ iná orílẹ̀ òkú kó lè ṣe déédéé àdúrà nígbà tó a sọ pé bóyá ẹnìkan ṣe bákan ẹnìkan ò ṣe bákan àdúrà lásán gbà pé kọ́lọ́run ọba jọ kó bá wa kó sí ìjọba ní láti ìjọba àpapọ̀ ní lọ dé ìjọba ìpínlẹ̀ lọ dé ìjọba ìbílẹ̀ asáǹgbàládùúrà pé kọ́lọ́run ọba jọ kó fàánú wa tí wọ́n lójú lórí ọ̀rọ̀ iná onílé òkú àti ọ̀nà. lára àwọn nǹkan tí ó ń fa ìfàsẹ́yìn bá àwọn ìlú kọ̀ọ̀kan pàápàá àwọn ìgbèríko tí ọ̀pọ̀lọpọ̀ máa ń fojú rí náà níbi tó jẹ́ pé àwọn ní ẹ̀mí tí ìlú ńláńlá fi ń mí náà ni ọ̀nà iná bàbá wa ní àsọ̀rọ̀ nǹkan ọ̀rọ̀ ààbò ńkọ́ ọ̀pọ̀ àwọn àgbẹ̀ ohun tó ń fojú wí náà ni pé wọ́n á ti fi ọ̀pọ̀lọpọ̀ owó àti wàhálà àti àsìkò wọn ṣe wàhálà láti fi dá oko nígbẹ̀yìn gbẹ̀yìn wọ́n á kàn rí wípé àwọn màálù ti wá jẹ oko wọn èyí sì máa ń di wàhálà gbà mí kódà ó ń dìjà ó máa ń yọrí sí tàjẹ̀sílẹ̀ gbà mí ṣírò àwọn ìṣẹ̀lẹ̀ ká kó ẹran jẹ oko yẹn kì í ṣẹlẹ̀ ní orílẹ̀ òkú. ẹ ṣe púpọ̀ ẹni agbègbè wa ní orílẹ̀ òkú ń bí ìlú àlàáfíà lórílẹ̀ òkú nítorí pé a máa ń a ní ìbẹ̀rù ọlọ́run àti ìbẹ̀rù ara wa ló kan àyà púpọ̀ ó máa ń ṣẹlẹ̀ ń ṣe la máa ń fi ọ̀pọ̀lọpọ̀ sùúrù gbé kẹ́ ẹ tó níbí inú mi dùn kẹ́yìn náà ti rí àpẹẹrẹ nípa ìyàgbẹ́ àwọn màlúù lójú títì ẹ ti rí nígbà tẹ́ ń bọ̀ kẹ́ tó lójú ọ̀nà lẹ́yìn tẹ́ gborí bíríìjì odò ọ̀nà wá síbí ṣé ń gbọ́ mi. àgbẹ̀. so ní ìpàdé ìlú tó kọjá a sì mẹ́nu kàn pé a fẹ́ kọ signboard síbi àtìkú odò ọ̀nà yẹn kan ya màlúù sí ká cross ẹ̀ pé a ò fẹ́ kí màlúù kó gòkè wá síbi nípa pé a ó fi sùúrù gbé fúnra wa náà la wà kò ṣàyín sí irú ẹ̀ ṣùgbọ́n ńṣe la ń fi sùúrù tì ọlọ́run ọba ò jẹ́ kí àwa sọ di ìtàjẹ̀sílẹ̀ àgbègbà kan rí látìgbà tó ti ṣẹlẹ̀ ni mo fi pe àdúgbò yìí ní agbègbè àlàáfíà ṣẹgbọ́n mi fún àfikún ọ̀rọ̀ bíríìjì tẹ lórí ẹ̀kọ́ yá yẹn expired bíríìjì ni ó ti ọjọ́ orí ẹ̀ ti pọ̀ gan-an ni wọ́n ṣe Oni and Sons Nigeria Limited láti Ìbàdàn Western Region by then. Ṣé ẹ wọ́n mi? Àgbọ̀yé bàbá. Lójú mi kòrókòró ni o, ìṣègùn wọn fi ń pìtàn fún mi. So ó pẹ̀lú àwọn gbàjarè tá a ké fún ọmọ wa Ìjáyà nígbà tá a sọ̀rọ̀ iná, a sọ̀rọ̀ bíríìjì yẹn náà pé kán jọ tó bá di òpùrá ńbẹ̀rẹ̀ is the only road to link to bọ́ síta no other way so kí ọlọ́run olódùmarè jọ kó bá wa fi ìtẹ́lọ́rùn fún gọ́ọ̀mẹ̀ntì kálàáfíà jọba nílùú débi tí wọ́n máa ràn wá lọ́wọ́ ní gbogbo ibi tí ọ̀rọ̀ wa bá gbé kù sí ṣọ̀kúpọ sá. ọ̀rọ̀ mi á lọ sọ́dọ̀ àwọn olóyè. báwo ni ẹ kó tó yẹ kó tó yẹ kó mo lọ sọ́dọ̀ àwọn olóyè ọ̀rọ̀ ẹ̀sìn àti àṣà báwo ni ẹ ṣe ń ṣe torí oríṣiríṣi ẹ̀sìn mùsùlùmí wà kìrìsìtẹ́nì wà mo sì mọ̀ pé àwọn oníṣẹ̀ṣe náà wà nílùú yìí nílùú orílẹ̀ òkò mùsùlùmí wà kìrìtẹ́nì wà ẹlẹ́sìn ìbílẹ̀ náà wà káàkiri orílẹ̀ òkò mùsùlùmí wọ́n wà ní ìṣọ̀kan àwọn kìrìtẹ́nì náà wọ́n wà ní ìṣọ̀kan a ní christian association ní kan so bẹ́ẹ̀ náà làwọn ẹlẹ́sìn ìbílẹ̀ náà wà ní ìṣọ̀kan so bí ìlú ṣe wà ní. rọra máa ń ṣàkíyèsí pé nígbà míì àwọn ọba tí wọ́n bá jẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì àbí Islam eh, tọ́lú bá tó àsìkò fún àwọn oníṣẹ̀ṣe láti ṣe àwọn ọdún wọn ó ṣeéṣe kí wọ́n má fẹ́ẹ́ fi taratara pẹ̀lú ara yíyá gágá eh, bá wọn ṣe bóyá nítorí ìgbàgbọ́ wọn tí wọ́n tó yàtọ̀ ìyẹn sì ti mú oríṣiríṣi àlàyé ọ̀rọ̀ máa jẹ jáde látọ̀dọ̀ àwọn ọmọ Yorùbá káàkiri àgbáyé wípé ó dàbí pé ẹ̀sìn tí àwọn èèyàn wa bá láyé táwọn baba ńlá wa ń ṣe pé àwọn ọba fúnra wọn náà wọ́n ń kọ̀yìn sí pínyẹn sì ń lákòóbá lórí àṣà òun kí n béèrè ìbéèrè yẹn. ẹ ṣe pọ̀ ní orílẹ̀ èkó ń bí lórí ọ̀rọ̀ ẹ̀sìn ìbílẹ̀ kò sọ́ba tó tí ì jẹ lórílẹ̀ òkò tó lòdì sí ẹ̀sìn ìbílẹ̀ bẹ́ẹ̀ ni kò sọ́ba tó jẹ lórílẹ̀ òkò tó lòdì sí ẹ̀sìn kìrìsìtẹ́nì bẹ́ẹ̀ ni ẹ̀sìn mùsùlùmí náà fún àpẹẹrẹ iléyà tó kọjá gbogbo mùsùlùmí ìlú ni wọ́n wá sí pálásì lọ́dọ̀ mi baálẹ̀ àwọn ìlú ìlú àwọn mùsùlùmí tá a jọ ṣe é àríyá ọdún bẹ̀ táwọn tìbílẹ̀ náà bá wá ọmọ àdọ́dọ̀ mi a máa jọ ṣe náà ni táwọn kírísítẹ̀nì náà bá fẹ́ ṣe a máa jọ darapọ̀ náà ni tó a ò lòdì síra wa ń bí àtọ́ eré àtẹ̀sán. ẹ̀sìn òkun ẹ̀mí ìṣọ̀kan tí ó gbilẹ̀ hmm. ní orílẹ̀ èkó ẹ̀sìn wọn hmm. kábíyèsí ẹ̀yin àgbà máa sọ pé ẹnìkan yìí jáwádé ẹnìkan kì í jẹ́lú igi kan ṣoṣo kì í jẹ́gbó nígbà mo wọ̀ tún wò sí mo rí àwọn bàbá bàbá tí wọ́n wà níkàlẹ̀ láwọn ìlú kọ̀ọ̀kan ló sì máa ń ní àwọn oyè tí wọ́n máa ń jẹ àti ìlànà oyè yóò wù mí kí àwọn èèyàn tí wọ́n wà káàkiri àgbáyé kí wọ́n mọ ipò oyè tí oníkálukú àti bí wọ́n ṣe jẹ́. nípa ti oyè ní ọwọ́ tún lè bí wá sọ́dọ̀ yín bẹ́ẹ̀ ẹni tó wà lọ́wọ́ tó ń gbé ni lisa olóko olóyè ọlá olè ní lisa orílẹ̀ òkú ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn yẹn òun ni olóyè ìṣọ̀lá ṣóyínká àpènà orílẹ̀ òkú ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ tiẹ̀ lọ́hùn òun ni gẹ́gẹ́ àpènà olóyè adeleke michael ẹni tó wà lọ́hùn yẹn òun ni olórí ajé lórí paraku yìí olóyè káṣí máa wo àgbélòkù tó ẹni tó wọ aṣọ wáìtì lókù tì yẹn òun ni aṣèrò ọba òlé òkú tó olóyè lẹ́kọ̀ọ́ ẹ̀gbọ́n sábìtù ọba tọ́lá lẹ́gbẹ̀ẹ́ mi ní ọwọ́ àlàáfíà mi láti rí ẹ̀kẹrin orílẹ̀ èkó olóyè Jimoh so ẹni tí ìyá wa tó jókòó tì wọ́n yẹn àwọn ni lẹ́ka orílẹ̀ èkó olóyè táwa ògùṣọlá ìwẹ̀ tó jókòó lọ́rùn yẹn now only Leopold at the same time secretary to the palace. So she signed the Babatuni. tí ètò ìbá lọ dáadáa a fẹ́ kó gbogbo ara pé ó dọ̀dọ̀ bàbá wa ọmọ padà pàbí ọdún torí lọ́wọ́lọ́wọ́ báyìí àti wọ́n ti àpòfọ̀ ọ̀nà tó lọ sí um, ọ̀nà àlòkùtà sí ṣọ́ǹgbò ifọ̀ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ tí wàá ń bí àwọn ọ̀tí náà fà ní ẹ̀ láti express lọ sí ọ̀nà tẹ́wé yóò lọ́dọ̀ yóò sàgbọ́. ọ̀nà yìí já àgbọ̀. ó já àgbọ̀ dáì tẹ̀lé sáré ìgbọ́n kò sí fún ọba àtúnṣe. àwa fún ara ń pa katapila tàbí ìlú èdè ẹ̀ tàbí yọmọ sí pípólè tiẹ̀ kó wà kálẹ̀ máa rí ibi lò dáadáa. Um, kábíyèsí àmọ̀ràn yín láti fi káàdì ètò ńlẹ̀ fún àwọn ọmọ ìlú orílẹ̀ òkò àti àwọn tó wà nípò káàkiri. àmọ̀ràn mi fún gbogbo àwọn ọmọ ìlú orílẹ̀ òkò ni pé bá a ṣe ń gbé pọ̀ pẹ̀lú ìrẹ́pọ̀ ká máa tẹ̀síwájú bá a ṣe ń gbé pọ̀ pẹ̀lú ara wa pẹ̀lú ìfẹ́ ká máa tẹ̀síwájú ibikíbi tí ó bá tún kù sí wọ́n ní àwọn bàbá wọn ní èèyàn kò lè rìn kó mami kò sọ́gbọ́n káwọn nǹkan kan má máa kù níbì kan ìmọ̀ràn mi sí gbogbo ọmọ òṣèlú ni pé ká kún fún ìbẹ́lẹ̀ ọ̀nà ọlọ́run lórí màlẹ́kùn ràn wá lọ́wọ́ lórí gbogbo àwọn tá a ti ń sọ látàtàárọ̀ mo gba ẹ̀yin tẹ́ ẹ jẹ́ oníròyìn náà mo bẹ̀ yín mo rọ̀ yín gbogbo ọ̀nà tí ẹ bá tí ẹ bá fi máa ràn ìlú lọ́wọ́ láwọn ìlú tẹ́ ẹ bá wá báyìí láti béèrè ọ̀rọ̀ tí wọ́n sì dá yín lóhùn gbogbo ọ̀nà tí ẹ máa ń bá ran ìlú lọ́wọ́ pé kí ìlú lè tẹ̀síwájú kọ́lọ́ọ̀ bá mi fún yín ní okun àtàgbára ọlọ́run àdó tí olúwa ràn yín lọ́wọ́ ẹ bá lé nílé o dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yìí. mo tún dúpẹ́ lọ́wọ́ bàbá wa ọmọ wa rẹ́fẹ̀rẹ́ Adégbóyèga Samson. Reverend Samson Aremu Adegboyega, di aṣíwájú ọ̀fọ̀ orílẹ̀ òkú. Ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ púpọ̀ ní lórí ètò tẹ́ ẹ bá wáyé. Ó ti pè mí lóye ìgbà pé báwo la ṣe lè ṣe kí la ṣe lè ṣe mọ̀ ní gbogbo ohun tí oníkálukú yìí olùgbà tí wà ní kápá ìkáwọ́ ní kálukú kò fi ràn yín lọ́wọ́ wíwá ayé yìí nísìnyí ẹgbẹ́ gbogbo àlàyé tá a ṣe lẹ́yìn àwọn ìbéèrè tẹ́ bí wá gbogbo ṣe ló dá mi lójú pé ẹ máa rí àwọn kọ̀ọ̀kan mọ́ ló ń bẹ̀ ọlọ́run ràn yín lọ́wọ́ ọlọ́run á dúró tì láti dúró tì wá mú fi àsìkò yìí rọ gbogbo ọmọ ìlú orílẹ̀ òkú ní nàìjíríà ni lábúrọ̀dù ni ó ní gbogbo ibikíbi lágbàáyé mò ń bẹ̀ yín èmi ọba àgbọ̀ọ́lá èlíyà ṣùgbàyí láti ṣùgbàyí ruling house mo ń bẹ gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀ òkú tẹ́ wà ní òkèèrè ní gbogbo àgbáyé kẹ́ ẹ jọ̀wọ́ darí wálé gbogbo àwọn oore ọ̀fẹ́ tọ́lọ́run fún yín kẹ́ ẹ láǹfààní àti wá lò fún ìlú baba ńlá kú baba yìí ọlọ́run lè jẹ́ kí ẹ lédè sí i. mo dẹ̀ nígbàgbọ́ sí pé bí mo ṣe ń sọ yìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀ òkú ló ló ń retí pé bóyá wọ́n pe òun mo ń fi àsìkò yìí pé gbogbo ọmọ orílẹ̀ òkú lọ́mọ obìnrin lọ́mọ ọkùnrin kẹ wá darapọ̀ mọ́ mi kẹ darapọ̀ mọ́ gbogbo àwa ìlú láti wá ṣètò orílẹ̀ òkú ìlú orílẹ̀ òkú kò ní gbàjẹ́ o àtùbà àtúnṣe o mo dúpẹ́ lọ́wọ́ owó yìí àkùsọ. ẹ̀sìn kábíyèsí ẹ̀sìn sá ìwé ẹ̀yìn dòye ẹ̀sìn àdúgbò pọ̀. MDT Clearing Freighter Logistics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 tẹ subscribe sí. Yorùbá Gidi TV.